dágúnró ò ṣeé jẹ dágúnró ò ṣeé jẹ ìjẹ tí wọ́n jẹ tẹ̀tẹ̀ kó má jẹ dágúnró dágúnró ò ṣeé jẹ mo jẹ ọmọ onílù bàbá mi náà dẹ̀ jẹ ọmọ onílù in fact kò sí bàbá mi tó jáde láyé ó gbélù lèmi lọ́wọ́ ni mi ìdẹ̀ níṣẹ́ méjì ju ìlú yìí lọ mo gbọ́ ní ọ̀yọ́ wípé ibẹ̀ ni ìlú ti jáde wá èmi kẹ̀dẹ̀rẹ̀ abẹ́òkúta lèmi mo ṣàmọ̀ pé mo dé ba ọlọ́run dẹ̀ fi mi lọ́kàn balẹ̀ èmi náà dẹ̀ mọ̀ lù ìtọ́ bó ti mọ́ mi lára tí bá lù mọ́ mo lè sick. nígbà tẹ́mi wà ní kékeré gẹ́gẹ́ bí ṣe mọ̀ mo máa ń gbọ́ pé wọ́n ní wọ́n máa ń kí ìlù síyàn létí a tún rí nínú program tó sọ pé súré tètè tètè wá súré tètè bóyá wọn ò rí onítọ̀hún tipẹ́tipẹ́ kò dẹ̀ wálé wọn á ní súré tètè wá wọn lè pe ramoni wọn lè pe anybody ṣáà súré tètè wá ntẹ́mi wọn mo gbọ́ kékeré wọ́n dẹ̀ ń ṣẹlẹ̀. àwọn bàbá wa nígbà tó fẹ́ fi ìlú ilẹ̀ lé wa lọ́wọ́ wọ́n jẹ́ kó yé wa ń pé a gbọ́dọ̀ mọ ìtumọ̀ ìlú a dẹ̀ gbọ́dọ̀ mọ àṣà a dẹ̀ gbọ́dọ̀ mọ èdè onílù tó bá ń lùlù tí ò lè pòwe tí ò lè fòwe fi báyọ̀ sọ̀rọ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tí ò lè gbọ́ pé orúkọ ẹ̀ ló pè kò ń ṣonílù ohun tó fi lè wà lọ́wọ́ nìyẹn oríkì tèmi Fẹ́mi Àlùjọ ìlú bàbá ìlú mi ò dẹ̀ pé méjì.